Welcome to Prime Extra TV. Oba Solomon, the Instagram live mogul, has shared to some of his fans reason why he does not choose religions over other things. Let's watch. Ìzẹ́dà kó jẹ́ pé àwọn Muslim, ìzẹ́dà kó jẹ́ pé àwọn àtòníṣẹ̀ṣe, àwọn Christian, wọ́n kàn ṣáà ń forí wọn gbára wọn ọba. Kí lèèyàn tẹ̀ lè ṣe láti fi dẹ́kun gbogbo àwọn ìwà yìí báyìí? Tẹ bá dẹ́kun gbogbo ìwà yẹn. Bẹ́ẹ̀ni báwo làwọn báwo báwo làwọn òyìnbó máa ṣe ṣoríire jù yín lọ. <laughs> àwọn òyìnbó táwọn òyìnbó gbélé yín lọ́wọ́ nìyẹn pé kẹ́ máa bára yín jà títa yóò yín máa fi bàjẹ́ fáínálì. ẹ̀rọ ah. máa bára yín jà lè. ọba òótọ́ in fact mo rí òótọ́ nínú nǹkan tẹ́ sọ yẹn òótọ́ tiẹ̀ ni kò ń ṣe pé ó fara jọ òótọ́ òótọ́ ni. sẹ́wọ̀n bó tẹ̀ bá jẹ́ ẹ̀sìn sẹ́wọ̀n pé máa ṣètò ọpọlọ láti gbé nǹkan gidi sí i tèmi náà bá wo ìlú tí mo wà in fact every ìzẹ́dà kó jẹ́ pé àwọn muslim ìzẹ́dà kó jẹ́ pé àwọn àtòníṣẹ̀ṣe àwọn christian wọ́n kàn ṣáà ń forí wọn gbára wọn ọba kí lèèyàn tẹ̀ lè ṣe láti fi dẹ́kun gbogbo àwọn ọ̀wà yìí báyìí. tẹ bá dẹ́kun gbogbo ìwà yẹn. bẹ́ẹ̀ni. báwo làwọn báwo máa ṣe ṣoríire jù yín lọ. àwọn nǹkan táwọn òyìnbó gbélé lọ́wọ́ nìyẹn pé kẹ́ yín jà tí yìí máa fi bàjẹ́ fáínàlì. Ah! àwọn bàbá yín jà lè. ọba òótọ́ in fact mo rí òótọ́ nínú nǹkan tẹ́ sọ yẹn òótọ́ tiẹ̀ ni kò ń ṣe pé ó fara jọ òótọ́ òótọ́ ni. sẹ́wọ̀n bó tẹ̀ bá ẹ̀sìn sẹ́wọ̀n pé máa ṣẹ́tọ̀ ọpọlọ yẹn láti gbé nǹkan gidi sí. tèmi náà bá wo ìlú tí mo wà in every Thank you for watching this short clip on this channel and we love to see you on our next one. Don't forget subscribe and follow us for more content. Bye for now.